الحمد لله رب العالمين أمر بتقواه وأخبر أن من اتقاه وقاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا رب لنا سواه ولا نعبد إلا إياه وأشهد أن محمدا عبده ورسوله وهو أكرم الخلق على الله صلى الله عليه وعلى آله وأصحابه ومن اهتدى بهداه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله تعالى يقول ربنا عز وجل يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون نداء من الله نداء من الله لأهل الإيمان وأمر وتخبير وإخبار عن خطر شديد ينادي الله أهل الإيمان لأنهم هم الذين يصدون لندائه ويمتثلون أمره وينتفعون بكلامه ويأمرهم باتخاذ الوقاية لأنفسهم ولأهلهم من خطر خطر أمامهم ومهلكة في طريقهم لا ينجو منها إلا من من تنبه لها قبل وصولها وأخذ الحيطة وأخذ الحيطة والحذر من الوقوع فيها هذه المهلكة أو المهلكة نار عظيمة ليست كالنار ليست كالنار التي تعرفون توقد بالحطب وتدخل بالماء ليست كنار الدنيا من افترق بها مات وفارق الحياة يعني نار الدنيا وانقطع إحساسه بألمها بل كلما قبت زدناهم سعيرا والعياذ بالله كلما نرجت جلودهم بدلناهم جنودا غيرها ليذوقوا العذاب وقال لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها وليس للقائمون على إيقاظها وتعذيب آلها ممن يدركهم العجز والتعب أو تأخذهم الشفقة والرحمة أو ينفع فيهم الاستعطاف والاسترحام أو تميل بهم المهابات والعاطفة أو يتساهلون في تنفيذ الأوامر الصادرة إليهم بالتعذيب إنهم ملائكة غلاف شداد لا يعصون الله ما أمرهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أيها المسلمون إن تبعة المسلم في نفسه وفي أهله تبعة ثقيلة رتيبة نار وقودها الناس والحجارة الناس فيها كالحجارة سواء الناس فيها كالحجارة سواء في مهانة الحجارة وفي رخص الحجارة وفي قرب الحجارة دون اعتبار ولا عناية ما أفضعها نارا هذه التي توقد بالحجارة تأكل الحجارة الصلبة الصماء فكيف بجسم بجسم ابن آدم عليها ملائكة غلاد شداد تتناسب طبيعتهم مع طبيعة العذاب الذي هم به موكلون لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون كيف يقي المؤمنون أنفسهم وأهلهم من هذه النار إن الله سبحانه بين لهم الطريق وفتح لهم باب الرجاء والرحمة والنجاة من هذه الناس إنهم سلكوا هذا الطريق الذي بينه لهم كما قال سبحانه وتعالى في كتاب محكم تنزيله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير هذا هو الطريق أحبتي في الله توبة من الذنوب والسيئات خالصة لله تتضمن ترك الذنوب والندم على فعلها والعزم على عدم العودة إليها ورد المظالم رد مظالم العباد إليهم وتدفع إلى العمل الصالح وتكون ثمرتها تكفير السيئات ودخول الجنات والسلامة من الخزي الذي يصيب العصاة واللحاق بالنبي صلى الله عليه وسلم والذين آمنوا معه في توفر النور والخروج من الظلمات أيها المسلمون إننا بنفس هذه الآيات مسؤولون عن أنفسنا بأن نلزمها بطاعة الله عز وجل ونعيدها عن معصية الله مسؤولون عن أولادنا وزوجاتنا ومن يسكن في بيوتنا أن نلزمهم بطاعة الله عز وجل ونجنبهم معصية الله وبذلك جاءت السنة الصحيحة عن رسول الله صلى الله عليه وسلم حيث يقول مروا أولادكم بالصلاة بالصلاة لسبع لسبع سنين واضربوهم عليها لعشر وفرقوا بينهم في المضاجع ويقول صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إذا أيها الآباء والأمهات هو أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عباد الله كيف ينقذ نفسه من النار من يترك الصلاة التي هي عمود الإسلام والفارق بين الكفر والإيمان كيف ينقذ نفسه من النار من هجر المساجد وترك الصلاة وترك صلاة الجمعة والجماعة كيف ينقذ نفسه من النار من تجرأ على المحرمات وتقص بطاعات كيف ينقذ نفسه من النار من يسير في طريقه في طريقها ليلا ونهارا وهو لا يدري في أي ساعة يقف على بابها يقول النبي صلى الله عليه وسلم الجنة عدنا إلى أحدكم أي أقرب إلى أحدكم من شراك نعلي والنار مثل ذلك يعني أن من مات على الطاعة دخل الجنة ومن مات على المعصية دخل النار وهو الموت وما تدري نفس بأي أرض تموت كيف ينقذ أهله من النار من تركهم كيف ينقذ أهله من النار أيها المسلمون من تركهم يعصون الله ويتركون ما وجب ما أوجب الله كيف ينقذ أولاده من النار من يخرج إلى المسجد ويأكلهم على فرشهم أو على لاههم ولعبهم لا يصلون مع المسلمين أي أيوة والله إننا نراهم يمنعون الأصوات ويؤذون الجيران بأصواتهم ولعنهم وجوايتهم ويصدون عباد الله عن سبيل الله يفعلون كل هذه وآباؤهم شاهدون ساقطون يوفرون لهم مطالبهم الدنيوية ويفتحون لهم في بيوت ويفتحون لهم في بيوتهم يستقبلونهم بالبشاشة ويرهبونهم في يودعونهم ويرهبونهم عند ذهابهم وإيابهم كأنهم يشجعونه على الاستمار على ما هم عليه ويكرونه على عملهم السيء وموقف الأمهات أصغر من موقف الآباء في هذه الأزمان لا يمكننا لا ينكرنا ولا يجرنا ولا يخشينا الله ولا ولا يخفن على أولادهن من العقوبة ودخول النار التي وقودها الناس الحجارة أيها الأمهات اتقين الله اتقين الله في أولادكم فإن كنا مسؤولات عنهم كذلك لا تتركنهم يجلسون معكن في البيوت ويتركون الصلاة أيها الآباء والأمهات تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان تعاونوا على إنقاذ أنفسكم وأهليكم من أهليكم من نار وقلوا الناس والحجارة واعلموا أن ما أنتم عليه من إهمال الأولاد بالمعاصي وترك الطاعات هو طريق طريق إلى النار طريق إلى النار وموجب لنزول العقوبة العاجلة وما ديار وما ديار المعذبين منكم ببعيد أعوذ بالله من الشيطان الرجيم وأمر أهلك بالصلاة والصبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى adọ́pẹ́ fún ọlọ́run wa gbogbo ẹ̀dá ọba tó pa wá láti kápáyà rẹ̀ ọba tí ó ń fún wa wípé ẹni yóò tó wá páyà rẹ̀ yóò là ọlọ́run sọ wá tó páyà ọlọ́run títí di ọjọ́ kẹyìn wa fi bá ìpáyà rẹ̀ náà pàdé pẹ̀lú rẹ̀ ẹni tó bá wá ìdáàbòbò ọlọ́run ọba náà ìdáàbòbò kúrò níbi ìdàmọ́ àti fìtínà ayé àti parun bẹ̀ àbọ̀ ọlọ́run sì máa pẹ̀lú orí èèyàn bẹ́ẹ̀ ọlọ́run kó láwọn tó jèrè irú àánú àtọ́lá ńláńlá tọ́lọ́run bá kọ́ sí ọwọ́ ara rẹ̀ báyìí ọba tó jẹ́ pé kò kò ní ẹgbẹ̀ra ọba tí lẹ́yìn rẹ̀ ọ̀kan ṣoṣo ọba tí a lẹ́tọ́ àti fi nǹkan tá a lẹ́tọ́ àti ìjọsìn fẹ́lò ní lẹ́yìn rẹ̀ àti sẹ́yìn ọba parun wọ́n lè yàtọ̀ lélà bákan náà mo ń jẹ́rìí sáfẹ́fẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ ọlọ́ọ̀bà wa náà ni olẹni tó lápẹ̀lẹ́ jù náà ẹ̀dọ́ ọlọ́run olẹni tó lọ́run rántí gbogbo àgbáńlá ayé mo ń bẹ lọ́run kọ́rọ́ bá ti sàlékùn kí àtìgà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀

ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ dáàbòbò ara yín àtàwọn ará ilé yín kẹmẹ́bà jóná kó wà ń fún wa náà rọ́ kẹmẹ́bà jóná iná tó ṣe pé wàkódù ànáàtọ̀ ìjà rọ̀ èèyàn àtọ̀kúta lọ́nà òfìkò iná tó ṣe wípé nínú ìròyìn ẹ̀ ni tún àléhà tún gbé ìdádúnláyà fún ọlọ́ àmọ́ iná kan ti tó jẹ́ pé wọ́n yẹn yakọ ọlọ́run nípa tọ́lọ́run bá pa wọ́n láṣẹ wọ́n sì máa ń ṣe tọ́lọ́run ọba fẹ́ ni ìpè yìí nínú àyà yìí àtàwọn àyà tó jọ bẹ́ẹ̀ nínú alukur'an anibukata sí ká sọ́ọ̀lì ẹ̀ dáadáa anibukata sí ká má fètè pàlàbà ẹ̀ ká má ṣe bíi pé àgbọ́rọ̀ àbí ká má ṣe bíi ẹni tí àgbọ́ràn ẹni tí yóò bá gbọ́ràn kò ní gbọ́ràn yàrá ní àmọ́ bẹ́ẹ̀ ń wọ wọn aláìgbọràn ọmọ aláìgbọràn nígbà tí ò gbọ́rọ̀ káwọn ti bẹ́ẹ̀ o ìpè tọ́lọ́wọ́ bá pè yìí ìhálì ìmọ̀n ìpè kan tó jẹ́ àdáyanrí ìpè ni tọ́lọ́wọ́ máa pe gbogbo ẹni tó bá bẹ̀rù ẹ̀ ẹni tó bá páyọ̀ ọlọ́run tó ní mọ́ ní òdodo àṣẹ tún bẹ nínú ẹ̀ ìkìlọ̀ tún wà nínú ẹ̀ ìró tún wà nínú ẹ̀ pé ewu kan wà tó lágbára tó séwu tó ga jùlọ kí ló bá tọ́lọ́ fi pè ní ọ̀nà tó special tó dá àdáyanrí yá ayọ́ alẹ́gínà àmànú tó lè jẹ́ pé gbogbo ayé lọ́wọ́n bá máa ń pè ọlọ́run ló pè pè yí dà rẹ̀ kò sọ pé wà nábì wí kò sọ pé kólì kólì yá ayọ́ alẹ́kàfẹ́rún قل يا عبادي الذين أسرفوا على أنفسهم sọ fún sọ fún ọlọ́run ní ìyá ayíha bẹ́ẹ̀ gan lànàbí bọ́ táyà báyìí tuntun kárí rẹ lọ́nà ànábì òfìkà sallallahu alaihi wasallam ànábì òfìkà kan fún alukoran tọ́lá máa sọ pé yá ayíha nàbí mi mi ẹni tá a pè pé kó sọ̀rọ̀ òun náà ó tún péra rẹ̀ yá ayyuhan nabi kò sí síra tó dàbẹ́ ẹ̀mọ́ láyé kò sì ní títọ́ níta yóò fi tán. Débò ní nàbí oní rọ̀tún lọ́la bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń bẹ̀ yẹn ìbẹ̀lẹ̀ oní òtì bẹ̀rẹ̀. Ìní Kùránì òfin ní kọ́pì méjì kò sì ní ní ó ti sú àwọn tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tọwọ́ bọ̀ tí wọ́n fẹ́ nínú àwọn bùlàzára fùsàhà elédè lárúbáwá tó yẹ pé ní gangan ni àlùfáà ti sọ̀kalẹ̀ wọ́n ti dé sáájú kódà látọjú ayé ànábì ọlọ́lọ́rọ̀ àgbọ́là wọ́n ti dé sáájú ó ti sún agara bí dáhùn kò lè rọrùn mọ́ lónìí kò sì sí síra kò sí àkọsílẹ̀ kan tí ó tún dà bẹ́ẹ̀ mọ́ táyé òbí tán gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àtọmọwé ọwọ́ ara wọn fi ń tú sí ara wọn palẹ̀ pé ó yẹ kí n fi kankan kún ṣùgbọ́n a ti tẹ̀ ẹ́ kí sẹ́kọ́ndì ẹ̀dísàn bá jáde àmọ́ fi kún tàbí káyọ kúrò kò sínú àlùkò àwọn ìtẹ̀lé títí ra àwọn ọlọ́run ti bá wa sọ̀rọ̀ làgbọ́rọ̀ bí tàbí bá wa gbọ́ náà. nítorí wọn tó wá sí mi pé bìtì káàdì lè kọ́ ọ̀yà ká dáàbò bo ara wa ní ìbítáyé le tó polókóró mọ́tò tí ọ̀wárí àti gìnìgìnì ikú tó bá ẹnì kọ̀ọ̀kan táà mẹni tó kàn àfẹ́ntà bá gbọ́ tiẹ̀ láwùjọ táà ń lò ọ wá ti pé ẹ prevent ara yín o ẹ dáàbò bora yín o àwọn gómìnà mi sọ pé o ní ọ́pṣà mi ju pé kẹ́nìkọ̀ọ̀kan lọ rà mọ́ kò sì dìbò àyà sẹ́ni ń ka ẹni ṣáájú gbogbo táwọn gómìnà sẹ́nitọ̀ mínísítà ìdánsọ yẹn ṣe nítorí kámọ́kù ni bí àwọn ìjọba yìí ń sọ yẹn àwọn onídẹ̀mọ́kírésì nítorí kámọ́kù ni ìtọ́lọ́mọba mi sọ ìwọ̀láìlà ní kí sọ̀rọ̀ ayé bí tó tí yẹn bá ti parun láyé bí yóò parun gbẹ̀gbẹ̀dà kìá náà ìgbà mélòó ni yẹn fi kú fàtílìkà sẹ̀bílù ẹnìkan ní sàmánà rìjálù ní alẹ́ àmúta fà ní àmúta fàtílìkà sẹ̀bílù lásìtọ̀bí sí àdì àwòhàdì yorùbá náà sọ ìgbà mẹ́rin ìgbà wo ni mọ́kù òní ti ni ní òní kú ọmọ ńlá mi yà mú túbì sẹ́ ifi ń bí wọn bá fi bàgé yẹn lórí wọn sì yín wọn sì gbígbé máa dàbí kọ́ èrè yóò kú lọ́nà mi tànà ń wà á tèlè àsìbáàbò falimọ́tò wá ìlú sábàbí tá ń gbà lọ àrùkẹ́ àmọ́ lóyà tọ̀ọ̀tọ̀ falimọ́tò wà ìlú èèyàn já ẹjọ́ aláìsí ó já aláìsí náà nìyẹn ikú kan náà ìyẹn ló wá gbalẹ̀ kan àjẹkárí àìgbalẹ̀ dáadáa kú àǹfóṣà fún wàhálì ìkùn táyà ti lójú ẹ̀yà náà nìyí sallallahu alaihi wasallam ẹ wá ìdáàbòbò níbi ìparun kan kìí ṣe irú tí wọ́n lè sàn pèpè sí nìsín ìparun ayérayé tayé àti tàkíyàmù ẹnìkankan ò fẹ́ discourse ọ̀rọ̀ àlùkìyàmù mọ́ àfáyédá wà ń bẹ̀ yìí kí láǹfààní ká tètè wa wọ́ mọ́ bó jẹ́ ti tòótọ́ bó jẹ́ tẹ̀sán ni wọ́n ń pèyàn sí kí sì ní nira ká lè ya sá fún tá a bá kó lórí èpè tá a bọ́ sábẹ́ èpè ńkọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ oníwà àti náà sọ̀rọ̀ débẹ̀ nù wọn sọ̀rọ̀ débẹ̀ náà tó kìí ṣe ọlọ́run bàtà lọ́wọ́ tá a sọ́lá sí ní tá a bá jẹ́ kẹ́ ẹ mọ tí ń ṣẹlẹ̀ lábẹ́ èpè àlùkí àmọ́ ńlá ò sì o lábẹ́ èpè tá a wà lórí ẹ̀ yìí ó dá mi lójú pé ẹ̀ ní gbòkò ní sábẹ́ èpè náà kẹ́rù máa bà yí lé àmọ́ àwọn fún àwọn dáàbà àwọn ẹran ọ̀sìn wa àwọn fún wọn gbọ́ ìdí sẹ̀rá dé pẹ̀lú lọ́jọ́ kan fi ní àọ́ òṣìṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ tó ní ẹ̀ẹ́dà yẹ́rù ni tó bá gbà lẹ́fún ìwọ tó ní wàá sọ sí by all means ṣe pẹ̀lú àánú ọlọ́run ó pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ń girigiri gìrìgìrì ó mọ̀ pélẹ̀ tó ń tẹ̀ gìrìgìrì lọ́sàn àti lóru fàkàmtà tàhà kọ́ọ̀mù kúmù mí ń ka kò sí kálíbà ẹ̀rú èèyàn tí ò mọ̀ sí lábẹ́ ìpẹ̀ yẹn kò sírú èèyàn tọ́lọ̀ ń dá tí ò sí lábẹ́ ìpẹ̀ wà gbọ́dọ̀ wà àwọn tó lọ́lá jù náà kò tọ́kọ̀ kan ọmọ láyé mọ́ra yìí àlùkìámọ̀ gbogbogbò sì sí ìdè níbo wá ni wọ́n wà wàláyé abẹ́ ìpàyé náà ni ibi tẹ́nì kan ti lóun ga tòun tó dàbí tòun ibi tẹ́nì ni tí ò bá ti ní bọ́ sí gbogbo ayé ọ̀yà ààrẹ mi abẹ́ ìpẹ̀hún náà làwọn tá à ń wí ìwà àwọn jù ọ lọ àwọn anábì ọlọ́run gbogbo ẹ̀dá tó kù láyé lónìí la àti gbogbo àti ìgbà táyé òbí kan torí kò sáà anábì ọlọ́run kankan tó tún wá mọ́ àfihàn sọmọ orí àmọ̀ kò sì ní padà wá sí tuntun àdé ọlọ́run ló kàn tẹ̀ torí kò ní mú sí ẹ̀rí àmì wá alẹ́ ìsọ́lá àwọn ń dá àwọn ń dìsọ́ọ̀sì bóò láti ráǹfààní bóò lọ́wọ́ sì jẹ àǹfààní wa bóò láti ní lórí èpẹ̀ àwọn agbẹ̀gbẹ̀ alùkìyàmù ibi tó tiẹ̀ ká máa sá fún ká máa parun ojúmọ́ dìwájú lọ iná tí ọlọ́run fi ń pè wá sákèésí yìí ọlọ́run wá ń pè wá sákèsí náà ó ní ẹ ó ní ìparun ibẹ̀ náà ní iná ilé méjì lọ́lọ́run bá kọ́ ló pa lẹ́sẹ̀ kalẹ̀ ilé ìkẹ́ àti ilé ìyà kò sí kẹta àbí tó fara pẹ́ ìyà àtìkẹ́ tí ó máa wá báwọn èèyàn kan ní àárọ̀ tọ́lọ̀ bí sọ tó rà kejì ló kọ̀. àárọ̀ torí pé àti sẹ́ẹ̀bí àwọn èèyàn ti dọ́gbadọ́gba nínú òsùn ọlọ́run wọ́n a wà ní àárọ̀ iná jáná wọn mọ̀ wá bá wọn atẹ́kọ̀ọ́ náà mọ̀ lọ bá wọn inú ilé ìkẹ́ àtìlẹ́yà náà ni ti wá méjèèjì méjèèjì náà ti wá iná a wí rí kìí ṣe bí iná ayé tó jẹ́ pé tó bá ti jóyàn ẹ̀mí ò lọ ìfúramọ̀ bá láàyè lèèyàn ní ní aláàyè lórítọ̀hún ò ní sí lára ẹ̀ mọ́ ló bá parí kìí ṣe lẹ́yìn lọ́nà bá ń sọ ń bí iná tó lọ́n sọ ń bí ó ní kún lánà ọ̀bà tìtì ní náà sẹ́rìn rọ ọlọ́kọ̀tọ̀ gbogbo àti náà yẹn bá ti ń lọ wẹ̀ tí bá ti ń lọ lẹ̀ sí i zidnahum sa'ira yóò tún ṣe ìgbùlà àyà kan ní sọ́tò lè sọ̀rọ̀ àyà mi ní sọ́tò nìsá ó ńlá máa náà dùdá tí yúlù òjò ohun tó bá jẹ èèyàn tán nígbà tí náà ó fi jẹ èèyàn tán tó jẹ di láàsì ẹran àti egun lára ẹ̀mí ò sì ní bọ́ kò ní jẹ ẹ̀mí ọlọ́run ní tó bá jẹ èèyàn tán nínú sọ́tò nìsá àyà 56 bàdàlínáhùn júlúdà júlúdà nígbọ́ ìrọ́ ha àwà mọ́ fún lẹ́ràn míì tí ó mọ̀ ọkọ̀ dí èmi ò sì níbọ̀ léyàdúrúkú ní àdáàbà nítorí kí wọ́n lè mọ̀ fáwọn jíyà wọ́n gbáyàn kan tán wọ́n wá dáná sun pípa àkọ́kọ́ yẹn náà lóró tí bá gbé táǹkà kan lórí táǹkà kan lé lórí tó sì lè fonú pé kó máa jó onítọ̀hún kò mọ̀ nira mọ́ wọ́n ní gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ta àbọ̀rọ̀ ṣọ̀kan wọ́n ní bí òyìnbó kan tó jẹ́ tèbèrè aláwọ̀ funfun tó fi gbà síláàmù nù pé ọlọ́run ní tí a bá ti sí awọ tí náà bá ti sí awọ èèyàn eléhùn làkọ́kọ́ oró tó ga jù èyí tó kù oúnjẹ lásán ni fúnná àti kíná kíná sí awọ tọ́lọ̀ ń dààbò èèyàn gangan làkọ́kọ́ oró tó ga jù lọ́lọ́run wá fi sọ pé a máa supply awọ yẹn padà kíná bá fi sí a máa já padà léyà lóko làdá kí wọ́n lè mọ̀ táwọn ń jìyà òun á wò pé sóòtítàwọ́ bá ti sí ṣé ẹran ara tó kù onímọ̀ tó ń jìyà ni tó wá pé láàjì pé àlé ìyà ni òtún àtúnjẹ lásán ló kù fún náà ọlọ́run ní awọ tó dàbò ara yìí tí náà bá ti sí wọ́n máa dàbò wọ́n máa títí iná máa jẹ́ lọ wọ́n tún dàbò láti bẹ̀rẹ̀ iná ó tún jẹ́kẹlẹ̀ wọ́n tún dàbò láti bẹ̀rẹ̀ wàlà háwùdà wàlà kó wọ́n tàbí làbìlà kí lẹ rò pé èèyàn lè ṣe tó lè parú ìyà yẹn àmẹnubà díẹ̀ lẹ́nu nínú ááyà míì nínú sọ́rọ́tù fàátìrì aya 36 láyé kúdọ́ àléhìm ọlọ́run náà nígbẹ̀mí wọn fáyámútù wọ́n ní wọ́n ní kéèyàn ti rà kéèyàn rà tó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lẹ́yìn ikú ní kíló lè tó bá yẹn ẹjẹ́ agbọ́rọ̀ jọ lẹ́yìn ikú sáré wàlá ẹ̀ kù rẹpẹtẹ ó kù rẹpẹtẹ kọjá ń tàn lò láyé yìí ẹ máa wo àwọn obituari láti thirty something forty forty five fifty fifty five sixty àwọn ti sáà seventy seventy ò pọ̀ mọ́ o ní àwọn tá a rówó sáyé pé ah, ṣèdí wọ́n ní wọ́n gbé lọ UK ẹgbẹ́ náà ló dákẹ́ sí. ṣèbá náwọn special doctor wá láti ìlú bẹ́ẹ̀ ni ọlọ́jọ́ dé náà ni ẹ máa àwọn yorùbá seventy eighty ó kéré jọjọ àlíyùn gbogbo ẹni tí ń lónìí àwọn rán Muhammad yálà wọ́n tẹ̀lé ni ó sọ pé gbogbo àwọn àlùmọ̀ òun ẹ̀mí ìsẹ̀mí ìsẹ̀mí wọn bẹ́ẹ̀ náà sì dín wọn sàmọ́yìn láàrin sixty sí seventy ni èèyàn péréte inú wọn ni ó máa kọjá bẹ́ẹ̀ ẹ wọ ànábì ẹ ẹ ẹ ẹ máa ànábì sallallahu ta'ala sallam láànábì ọlọ́run dájúdájú pẹ̀lú àdìsí mọ̀kàyí ẹ ti wò tẹ̀mí àwọn tí ó wá látàrí àwọn ànábì Israel àwọn bàánú Israel àtàwọn àníbìtọ́ ọlọ́run gbé dìde ẹwù bí wọ́n ti gùn lẹ́mìí ojútọ́ ọlọ́run sì ní àwọn àlùmọ́ àtẹ̀mí tọ́lọ́run rán mi sí ẹ̀mí wọn àádọ́ta sáàdọ́rin ni fifty fifty something seventy kò sọ pé ọ́nà àwọn kọ̀ọ̀kan ọmọ kọjá bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan ọmọ kọjá bẹ́ẹ̀ so ó mú ìgbésọ́wọ́ jẹ́ sixty to seventy àwọn oní forty plus à ń rọ fúrí a fi pọ̀ sáwà náà mọ bẹ́nu àwọn tí ò lọ́rọ̀ gbọ́ tá a fẹ́ gbọ́rọ̀ ámbìlì tàbí pé a gbọ́ràn sáwà náà mọ bẹ́nu wọn kò túmọ̀ sí pọ́mọ ọgọ́rùn-ún ò lè kú kò túmọ̀ sí pọ́mọ ọdún mẹ́wàá ò lè kú kò túmọ̀ sí pé ọmọ oṣù kan lè kú ṣùgbẹ́ni tá a bá fún lẹ́mìí lò nínú yín bẹ́yìn náà sì sínú ọ̀sàrẹ̀ kó wọn retí pípadà sọ́dọ̀ ọlọ́run balẹ̀ láàrin ọgọ́ta bá àdọ́rin wà àkọlù wọn máa ń jẹ́ oṣù dà àwọn tó kéré nu wọn ní òmò kọjá àsìkò yẹn ọlọ́run láàmọ̀ fún àmọ̀ ànígbẹ̀mí wọn láyé kó lọ́ àléhìn inú sọ́tù pàápìrì nìyẹn àní pa wọ́n fàyà mú tí jẹ́ni wà bọ́ wà láyé kọ́ fáfọ́ wọn ní àdábì ha kò sì ní sinmi ìyànjọ́ kan tọ́rọ̀ bá já síná àwọn èèyàn bá dé yàtọ̀ sí pé àwọn àfọ́rùn àwọn ọ̀gọ̀rọ̀ àwọn olùpèpè nínú ẹ̀sìn Islam wọn ò sọ̀rọ̀ àárín méjì àtayé tí ṣe bàtùsákùtàrà fayé ìlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ wọn ò sọ̀rọ̀ àlìkíámọ̀ tó nǹkan mọ́ bí ìbá ṣèyàn péréte nínú wọn àwọn èèyàn péréte ti ń sọ náà àwọn olùgbọ́rọ̀ ọlọ́run tá a ṣe bí wọ́n gbọ́ràn tí wọ́n bá dáràn wọ́n sọ wọ́n jẹ ní ebú wọ́n ní wà sí ẹ̀ òjú ọ̀rọ̀ àlùjáàmà àti iná lọ ẹni tí ń gbẹ̀yìn sákèésí pé kọ́ má parun àmọ́ tí wọ́n bá fẹ́wọ́ sí ìrìn sí ń lọ lórí títì pé ẹ dúró wọ́n dáná o yóò sọ pé ọlọ́run sàyìn lẹ́sàn rí ọpẹ́lọpẹ́ ládájá tọ́lọ̀ fi lè sábà ní kọ́ parun láyé pé àwọn òsì ní pàtàkì pé wọ́n gba dúkìá ẹ̀ ni àmì tí ń sọ pé ẹ kí ìsára káwọn bá parun láti yá àmà wọ́n ní wà á fi lé àwọn èèyàn bá débẹ̀ lásìkò yìí téèyàn òsì padà wá àwọn ni sọ́tù ọlọ́run jẹ́ ká mọ̀ pé òun dáwọn tàbí àyà yẹn àwọn àwọn màláíkà tó lọ sọ pé àlẹ́hà màláíkà tó ń gè láàrún sì dáadún ẹ̀tẹ̀ ẹ̀mọ gbọ́rọ̀ yìí náà ẹ̀mọ gbọ́ ajẹ́bí nínú ayé àgangan yàtọ̀ títà sí àlẹ́hà màláíkà tó ń gè láàrún sì dáadún ọlọ́run bá tó ròyìn ara ẹ̀ pé yákọ́lùkù máa àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ pé àwọn mọ̀láìkà yẹn ọlọ́run ò dá wọn pẹ̀lú àánú torí iṣẹ́ tó fẹ́ tí wọ́n ṣe ọlọ́run ò dá wọn pẹ̀lú ìkẹ́ pé kí wọ́n lè kẹ́ èèyàn kan torí iṣẹ́ tó lọ́gbẹ́ tí wọ́n ṣe kí wọ́n lọ dúró síbi iná kẹ́ni tó jìyà náà ó lè jẹ́ yó kẹ́ni ó sì ní kò síbi tí wọ́n ti lè ṣàánú kò síbi tí wọ́dà ò lè ṣàánú ẹlẹ́wọ̀n láyé ẹkẹlẹ máa rí pé wọ́n dájọ́ èèyàn fún lágbájá òtẹ́ẹ̀lì ní sùn tẹ́ẹ̀mọ́ gbọ́nú ròyìn nàìjíríà yẹn pé wọ́n tó sẹ́wọ̀n wọ́n kàn sọ pé wà ní ẹ̀wọ̀n ni torí àánú díẹ̀ díẹ̀ tó kù lára ọmọ èèyàn kò ní ṣẹlẹ̀ nítorí lọ kìámọ̀ nípa ọ̀rọ̀ iná àwọn olùmọ̀ wọ́n jẹ́ ká mọ̀ nínú tẹ̀síwò áyà yìí wọ́n ní látà kúlùhùn àṣàfàkọ́tù wà ráhàmà nítẹjọ́ àyá kan wọn ò ní ṣàánú jẹ́rọ̀lọ́ ti ròyìn wọn wọn ò sì ní ìsìkẹ́ àbí láyá ń fáwọn fi him alifi sọ́fọ̀ liturham igbe oró kò ní túrun kan lára wọn bí tún kò mọ̀kẹ́ wọn lẹ́ẹ̀kan tí kò ní ṣẹlẹ̀ sáwọn màláíkà yẹn wọn sì ní kankan tó ń gbà lọ́wọ́ ẹni tí bá ń jìyà náà tí ó fi ráàánú ọlọ́run wá ní láyà àsúnà lọ àmọ́mọ́ àmàrọ́hùn ní tí wọ́n á ṣe yẹn wọn ìyàpọ̀ ọlọ́run bọ́lọ̀ ti fẹ́ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe yẹn báàánú ọlọ́run ọba bó ti ṣe tóbi tó bó ti ga tó subhanahu wa kọ́lọ̀ ń sàlàyé ẹ̀ kéèyàn má kú sórí ẹ̀ kìí sí ìgbà tó bá kú sórí ẹ̀ táwa dájọ́ ọ̀nà fún kìí ṣe bẹ̀ láàánú wà ọlọ́run tún ṣàánú débi wípé alẹ́rìí báwọn ẹ̀kan lè wọná gẹ́gẹ́ bí ètò ọlọ́run wa náà sì ni tí wọ́n sì jáde padà tó bá yá ní iye ọdún tọ́lọ́run bá fẹ́ kí wọ́n lò bẹ́ẹ̀ èèyàn ọ̀wọ̀ náà yóò jáde àdé òní jáde ọlọ́mọ tó ìrìn àtẹnìkọ̀ kan yín ìbánu tó parí tí ẹ sùn àpótí náà sọ pé fún èdè ọjọ́ kan lẹ́yìn ọjọ́ kan yóò jáde ọlọ́run kan tẹ́ ń kà láyé o ọjọ́ tá ń kà láyé yìí ẹgbẹ̀rún rẹ̀ lọ́jọ́ kan lọ́dọ̀ ọlọ́run o ẹgbẹ̀rún rẹ̀ ní ọdún o ẹgbẹ̀rún rẹ̀ lọ́dún lọ́jọ́ kan lọ́dọ̀ ọlọ́run

bóòdì ní òsè ní jẹ́bẹ̀ ẹ máa lọ wo ìròyìn àjẹ́nà àti náà nínú Al-Qur'an Karim ẹ máa wo ẹ lọ ká yóò ká khalidina fiha tọ́lọ̀ ń sọ nípa ọ̀rọ̀ iná tẹ́ni tó bá wọbẹ̀ wọ́n ti bí ilẹ̀ gbére nígbà tá a fa wà kan nígbà tí bí tí wọ́n ń kọ́ wa nínú kíláàsì ọ̀tọ̀ ni khalidina fiha tí ò sí àbàdà ń ẹ̀tún wá lọ sí yóò káyà sí àbàdá tó wá ń bẹ lẹ́yìn kọlù yìí náà bí a tó tún wá ní àbàdá nínú àbàdá tẹ́ẹ̀ náà sọ pé fá àbàdá ọlọ́ọ̀ni sọ̀rọ̀ tẹ́ẹ̀ tó tẹ́ẹ̀ náà bá sọ pé fá àbàdá tẹ́ẹ̀ tó kéèsì kéwìlẹ̀ ń ké ó sì ní ilẹ̀ gbàlérò pé kò ní gbópinlẹ̀ ilẹ̀ gbàlérò àfẹ́ tí ó bá kọ tí bá ẹ̀yẹ mọ́ ìyá mìíràn Islam bọ́ọ̀lù yóò ti là tí ò fi níjọ́ ọmọ náà torí pé àwọn èèyàn wà lórí iṣẹ́ nọ́mbà ìláyé kùdẹ̀kùdẹ̀ ẹrú rẹ ti bẹ́ ń bẹ lọ́wọ́ àwọn ẹnìkọ̀ọ̀kan wa náà lọ́nà mọ́sà sànú wa yá lè gbọ́rọ̀ ká lè gbọ́ràn ká lè mọ́ jọdà ìròyìn iṣẹ́ ẹ̀ná pọ̀ èèyàn lè ti máa ń nù kan kọ́ má ti mọ́ nù mí nínú àwọn ìròyìn ẹ̀ báwo lèyàn ó ṣe bọ́ kódà mo fẹ́ lè sọ pé iná ti ń ju ọmọ ádámà báyìí tó rẹ̀ ti ń ṣiṣẹ́ iná iná ń jókòó mọ́ ní àti kó má sì kú sórí ẹ̀ gbogbo pálapàla ìwàkiwà ìwà àdàlúrú ìwà àbálẹ̀ jẹ́ ìbáyé jẹ́ tọ́lọ̀n ròyìn sápù bá fara rẹ̀ dàkí ìlàrùn látúnṣe ló fi tí a máa ń sọ fún ọ pé ẹ má balẹ̀ jẹ́ ìtẹ́ǹtẹ́ yóò dá kọ́ọ̀lù ìnáwó náà nú mùsùlùmí fún yìí wọn lè dáná làwọn ń ala iná ohun mùsùlùmù bí ẹ̀wọ́n sì balẹ̀ jẹ́ náà náà sì ma lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àwọn òyìnbó kan létí láti dá ń bẹ ó lè jẹ́ ọlọ́dún ó lè jẹ́ bọ́dì ó lè jẹ́ kọ́ńtírì wọ́láhì táwọn náà rán bàjẹ́ ayé lọ́wọ́ wọ́n sì máa sọ̀rọ̀ orí lẹ́nu káwé sọ pé ẹni ni wọ́n wọ́n sì bá jẹ́ ogun táwọn òyìnbó àwọn ìlú kan tó lajú náà ti lè bá wọn lajú tó ní ayé àtàkì àmọ́ ni wọ́n wà ẹ máa wo ogun tí wọ́n ń ja ìlú kan. torí pé a jẹ àmù wọ̀lá ja kan torí a jẹ àmù ni ó máa sọ̀rọ̀ bá gbọ́ pé nǹkan kan ní nàìjíríà àti ká amẹ́ríkà mọ́jú sọ̀rọ̀ amẹ́ríkà ti gbọ́ sí amẹ́ríkà ti rán yẹn wá láwọn tó ti tọ́lọ ọba yọ wọn ní òkùnkùn lọ́ra lókù ní òkùnkùn parun táǹtọ̀ yìí kéèfà yá kí mùmínún àǹfúsà báwọn ni múmi yóò ti gbára ẹ̀là àkọ́kọ́ ni pé ọlọ́run bá sọ̀rọ̀ àwọn tààlá ó sálà ọ̀nà ọ̀là ó sì ní ká lágbèlé ká sì níbọ̀ kàn tẹ̀ ipe ọ̀nà ọ̀là náà lòun là kalẹ̀ yìí ẹni yòówù tó bá rìn bẹ̀ yóò là ẹni yòówù tó bá sọ pé yóò parun nínú àwọn ọ̀nà ọ̀là yìí aya sùràtù tààrin àyà kẹjọ yá ayọ́ a lè fi jẹ́rìí ọ̀rọ̀ yìí pẹ̀lú nínú ẹ̀ nìyí ẹ̀yin mú mi ní òdodo túrù lílà lọ́ọ̀nì tàwọn bá ta nínú tó ha ẹ̀túbá wà táwọn bá bí máa na àròjú ìlà lọ ìpadà sọ́dọ̀ lọ táwọn bá ta nínú tó ha ní ti àmọ̀dájú pé a ibi tẹ́mi kù sí èmi mọ tèmi ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní àmọ̀ tẹ́ wọn mọ tún gbogbo àwọn tí ilẹ̀ ayé mọ tèmi wọn sí tọ́lọ́ ọ̀fẹ́ tó yẹ pé ọ̀nà kan nínú ọ̀nà náà ni ànábì sallallahu alaihi wasallam ó sì fa ìlà kan ó wá fà látẹ́gbẹ́ rẹ̀ lọ́tún ó pọ̀ ó tún fà tẹ́gbẹ́ rẹ̀ lọ́sì ó pọ̀ ó ní ààrìlì subul àwọn ọ̀nà ló pọ̀ yìí tó sì líìdì síná ẹ má bèèrè kankan nú ẹ o ọ̀kan yìí tó jẹ́ gbòòrò yìí o náà lọ́nà Islam pé ó bá dọ́dọ̀ Ọlọ́run yóò bá wá jẹ́nà àmọ́ yìí tó

túbú ilallahi tawbatan nasuha ẹ̀túbá o ìbéèrè ni tẹ́nì kọ̀ọ̀kan mọ̀ bí rẹ̀ táwò níbi ánsà ó ní ojú ọ̀nà wo lèmi ń tọ̀ tó ti pọ́ náà náà ni ẹnì kọ̀ọ̀kan sàpẹ́ méjèèjì méjèèjì yẹn ni a ní eh, ojú ọ̀nà ibi èèyàn tọ̀ ojú ọ̀nà náà adé méjèèjì ló sojú sí èèyàn ni mo jì náìn ní ráìtì ẹ̀ ọba ẹlẹ́gà kígbà ìyàwó ọmọ fún àkúnṣe èèmọ̀ tí hàn máa dámọ̀ yìí ó tó mo gbọ́dọ̀ jáwọ́ tàbí iṣẹ́ èṣù tóun ṣe tọ́mọ adámọ̀ mọ̀ tí wà fẹ́ tọ́mọ adámọ̀ kankan ṣùgbọ́n láwọn fẹ́ ìbínú ọlọ́run bá wà ń bẹ̀ àkótó kì í jáwọ́ báyìí túwù ilẹ̀ lọ́hìn ìdáwọ́ bàtà ń nà sọ̀hà àtọ́rọ́bù kan ìkájọra àǹkùn sẹ́yìn àtikùn tí ẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni òun ti ha ìṣẹ̀dánù tí ẹ̀wà wá kó méjèèjì pọ̀ ó ọlọ́run níyàn ó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run rà ó fi dùn bó ti yẹ pé kò lápá lára ọlọ́run rẹ lẹ́dàá ó tún wá lọ́nà tí ń gba àwọn ọmọ ádámọ̀ léèmọ̀ méjèèjì ló kó ẹlòmíì sí náà dáadáa ṣùgbọ́n àwọn ọmọ ádámọ̀ léèmọ̀ nínú àwọn ẹ̀dá yìí ọ̀nà náà kan náà ló wà yẹn kódà ọ̀nà ibi tó wà yẹn ó lè pa gbogbo pé ń sin lọ́hùn rẹ alẹ́ rí bẹ́ẹ̀ nínú alukura àti sunna nabi sallallahu alaihi wasallam pé èèyàn tí hàn lè mọ̀ yẹn gan ó lè pa gbogbo tó lòun ti síwájú ọlọ́run rẹ tó fi dọmọ náà iná lẹ́lọ́mìn wa kó méjèèjì pọ̀ yìí tí ẹ bá lè sàmójútó àárín yẹn dáadáa a mọ̀ fẹsẹ̀ bàbá lè fẹsẹ̀ rìn láti bí lọ Sókótó ní any time nínú twenty four hours ọkàn ó sì balẹ̀ pé mo sí kéèyàn sì gbé kéèyàn gbé gbogbo owó ẹ̀ kúrò ní bank? kó kó inú sàkàsàkà kó rù lórí kó máa lọ wọ̀lá ẹ̀sìn ẹ̀bá lè mójútó méjèèjì tí mo kà tán yìí ayé ó sì tòrò èyí ó máa rò pé bóyá àbá ti padà sọ́dọ̀ ọlọ́run yìí tọkàn fi balẹ̀ tó báyìí èmi gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí tèmi àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ẹ sì gbọ́dọ̀ ṣíà méjèèjì yẹn intanet ṣíà yẹn kọ́ lára ẹ̀ eléèlẹ́kẹ̀ ṣíà tó ní nǹkan ṣe pẹ̀lú àlìkẹ́ àmà gbogbo làásìgbò àti olùgbòjò tí ṣẹlẹ̀ orí láyé yìí nìsí ẹnìkan wá bí ó ṣe hàn ẹnìkejì léèmọ̀ ni ẹnìkan wá bí ó ṣe hàn ẹnìkejì léèmọ̀ ó ní ẹnìkan jẹ níbi ìbàjẹ́ ni àwọn ẹlòmíì ní bìlífù wípé kò sí làbáàrè kan tó tuntun létí wọn pé níbi tó ń torí kóun lè jẹun èèyàn wá fìfì ló kú lónìí júmọ́ yìí tó wáyé pé bẹ́ẹ̀ ni ti ń jẹ wàláì mo fi ọlọ́run búra ọmọ ádámù mi wà bẹ́ẹ̀ tó fi ya ìlú débẹ̀ èèyàn mélòó lẹ ló kú àwọn bíi one fifty ní o ok where is my return béèyàn tí rí ọ̀nà ìwọ́n bá kú ń bẹ̀ lọ́la wàláhì ọmọdé àwọn mí rẹ̀ ni kọ́kàn bá return tẹ̀ yóò pàápàá jùlọ orílẹ̀ ìdáwà láǹpẹ́ nàìjíríà yìí ẹ wo bẹ́ẹ̀ ṣe rí sọ́nà ẹ wo bẹ́ẹ̀ ṣe rí sọ́mìyàn ẹ̀sà kéèsì àárín ẹ̀ dáadáa o torí ó burú débi wípé àwọn ẹlòmíì ń wò pé ibi táyé dédú òyì béèyàn bá lóun ò bá wọn lọ́wọ́ bẹ̀ òun má òun ò wọn jẹ́ ń bẹ̀ ebi ó pààyàn kú ni èsù ló gbé ìsáwọ́dà ní ìmọ̀ ṣètọ́n èsù ló gbérò orí yẹn wà wọ̀láì láàrin èsù ló gbérò orí yẹn wà apápé kan tó jẹ́ pé àwọn èèyàn kan sunkún wọ́n ti gbàbẹ̀ lọ àlìkíámà ọmọ èèyàn sì ń jẹ́ bẹ́ẹ̀ ó sì rẹ́rìn tó pé túrẹ̀ ẹ̀ bá fẹ̀rẹ̀ sọ́nà ẹ̀ yóò fara ya túrẹ̀ ẹ̀ bá fẹ̀rẹ̀ sọ́nà olùfẹ́ rẹ̀ yóò fara ya tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ òrì sílùkùn jàǹnà tí ẹ ti tara bẹ́ẹ̀ wà àlùjànnà tajiri mi ń tàṣà nìhà

yaquluna rabbana atmim lana nurana wọ́n tún wọn bẹ ọlọ́run pé ọlọ́run jẹ́ kí máa lẹ́yìn ó tún pọ̀ sí wọ́n kò fèrè lánà tàmójúkò tàforíjì fún wa innaka ala kulli shay'in qadir áàbìnil àyà ó ń túmọ̀ mọ̀tòlúnà àná àǹkúsìnà lórí ara wa gangan ńlá kọ́kọ́ àníbìsọ̀rọ̀lọ́wọ́ sàlọ́sọ́là ó ní ibùdá binafsika nínú súnà bẹ̀rẹ̀ lórí ara rẹ̀ fún màlẹ́yìn wá gbà náà bí mọ́ntàún ẹni tó ń mójú tó ọmọ àtayá àtàntà bá ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ kódà bẹ́ẹ̀ bá nílè pé kí ọmọ ọlọ́mọ ẹ̀dá padà ó tó ya ìlú tó ya yẹ ọ̀tọ̀ ọlọ́run ẹ̀yìn ni wọ́n bí o bóyá pọ̀lọpọ̀ èèyàn gbọ́ yé ọmọ bẹ́ẹ̀ bí àfẹ́ẹ̀tì pé kọ́ máa bọ̀ tí ó wà fi ya èsù sínú ilé yín torí lásìkò tí ó ti kó lọ́dọ̀ òbí ẹ̀ tó jẹ́ alágbàtọ́ lọ́rùn tọmọ bíbí inú yẹn náà wá ya ìlú kalẹ̀ tí èso wọn sọmọ alágbàtọ́ tí èso ọmọ alágbàtọ́ tí èso ọmọ tí wọ́n gbàtọ́ tọmọ sì ya èso kalẹ̀ lọ́dọ̀ àwọn òbí kí ògbọ́n wá pàdé láwùjọ àwọn bàbá yé burú tó jẹ́ pé píktù ọmọ ádámù náà fi ń dé pàdé ara wa lọ́kàn wá fi ń balẹ̀ ìgbà tẹ́nìkan hàn nìkan léèmọ̀ tán ńlá tó péréke tó ẹgbẹ́ àlùjọ ló yọ yẹn ti kọ́ sálọ láti tilẹ̀ pọ̀tẹ̀ ọmọ ádámà àwọ̀kan náà ni ó gbàgbé ọmọ ádámà tí ó ṣe lésù tí ó ṣe ń sùta kódà báyá ó tún béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ kódà gan báyá ó tún béèrè àánú lọ́wọ́ ẹ̀ láìmọ̀ pé ibi tí ó parun sí ní ti béèrè àánú yẹn torí àwọ̀ tó jọra wọn ẹni rí ilé ayé ò wá tó nǹkan mọ́ ayé wa dèrú ọlọ́wọ́ sì ní sọ alùpùrán ní ìkàlẹ̀ yìí tàbí wọn ṣèrántí náà ni ọ̀nà àkọ́kọ́ ní àtàwòrà àtúbá kò ń bí àwọn ìdá àti pálapàla tí ọkàn ó sì mọ́ lórí rẹ̀ nínú ẹni rọ́jú mọ̀dọ́ lémìnì báyìí ká dá àbòsíta sí sáwọn èèyàn padà kásàfihàn bá sàdé sí wọn káwáyọ̀nù wọn kásàfihàn bá rẹ́ wọn jẹ́ káwáyọ̀nù wọn eléyìí náà ń bẹ nínú ojú ọ̀nà kan tó jọ́nà náà ìròyìn iná ló kọ́kọ́ wá àtàbùrú ẹ̀ bó ti ṣe lágbára tó eléyìí wá ní àwọn ọ̀nà tí máa ń gbéyàn débẹ̀ téèyàn bá ti túbá tó ní ẹ má bọ́hùn sọ̀rọ̀ ọlọ́run mọ́ ẹni tí sọ̀rọ̀ ọlọ́run inú rẹ̀ ń bí àwọn èèyàn lásìkò yìí pàápàá jùlọ kó bọ́rọ̀ débi tí wọ́n ń ṣe àbọ́nà kan tí wọ́n ń rìn lójọ́ náà náà ẹlòmíì tó bá ti jáde 24 four hours lání lójúmọ́ ojú ọ̀nà náà ló ń rìn sílẹ̀ fi sú sílẹ̀ fi mọ́ náà nídàjẹ́ ọjọ́ kan kejì ojú ọ̀nà náà náà ní rìn kò yájà àdìgbẹ́ náà kankan. àwọn èèyàn míì tá bá fẹ́ máa kọ̀ǹpẹ́ẹ̀lì mo sọ pé á ah, ọ̀pọ̀ gan ni wà á sí ìgbà òjò ẹnìkan kan sí olùmọ̀kan kan oníbi yẹn bí kó ń tọ̀ ń lọ sàkóso lọ́dọ̀ láàrin ọ̀dọ́ ọlọ́run rẹ̀ lẹ́dẹ̀ẹ́ rẹ̀ kò yá bí alùjẹ́nà ni òmùgbà tí ó jà sínú ẹ̀ nígbà tó àwọn sàhábà tí wọ́n jẹ́ ni rejù láyé tí wọ́n bá nàbí lògbà sallallahu alaihi wasallam nígbà tí ọlọ́run sọ̀rọ̀ ọ̀gbà tí wọ́n kò ní mọ́kà tí wọ́n dé mọ̀dínà ọlọ́run níwà fún túmọ̀ láṣẹ fáfọ́rọ̀ sí mínà náà ẹ ti ìwà yín ti lé àtọkàn yín débi pé aláṣẹ fáfọ́rọ̀ sí mínà náà etí bèbè ó ní etí bèbè ní iná ní ìsàlẹ̀ etí bèbè ní ọlọ́run ní etí bèbè iná lẹ́wà ibi tọ́kàn yín àti wáyé ti lélẹ̀ à ń kọ́ dà fún mi ní ha ọlọ́run tó yọ yín kò ń bẹ̀ kí lọ́wọ́ fi yọ wọ́n mẹ́sẹ̀jì ànábì tí wọ́n gbọ́ tí wọ́n ti gbà sallallahu alaihi wasallam ọmọ adámọ̀ ti wà létí bèbè iná ní orílẹ̀-èdè nàìjíríà yìí létí bèbè iná tí jẹ́ ìparun ayérayé ọmọ adámọ̀ ti wà ń bẹ̀ okùn káà náà mọ̀rún bá bẹ̀ bọ́m̀bẹ̀ ń gbàtẹ́ ní òdìbò ọ̀kan nínú ẹ̀ níbi tí wọ́n tọ́nù democracy sí lórílẹ̀-èdè ọ̀kan nínú ọ̀nà iná níbi tí wọ́n tọ́nù òṣèlú sí ẹjẹ́ pẹ̀lú òṣèlú kó pé àmọ̀ ti pààyàn àmọ̀ ti kílà ẹ̀bẹ́ o gbogbo ayé ti mọ̀ pé àmọ̀ fi báyé jẹ́ ni àwọn ọmọ fi dààmú ọmọ ádámọ̀ ni àwọn ọmọ fi ni wọ́n láà ni ìyẹn yàtọ̀ sí definition ẹ̀ pátápátá mo ní ẹni tó bá ṣe ṣẹ̀ríà nínú ẹ̀kọ́ bí àwọn àtàjọ́ ọmọ kéwì táwọn afáwà náà ti náà ti pọ̀ bẹ́ẹ̀ náà ti kọ́ síwájú onítọ̀hún fi kọ́ nípa òṣèlú láti bẹ̀rẹ̀ lópin wàláhì bọ́lá àbẹ̀ní bọ́ọ̀lá àbẹ̀ní dásókè yìí tí wọ́n bá ti tọ́jú ọ̀nà náà á mọ̀ pé wọ́n padà ní eléyìí kọ́ lóṣèlú tí kó rere bá ní láyé àtàlùkì àmọ́ o báyìí lẹ́sẹ̀ rìn o kódà bá wọn bá rẹ́yìn kan tó jẹ́ pé ṣẹ̀rí àlọ́sẹ̀ tí ó ṣèṣì yìí tí ó ṣe òṣèlú ṣẹ̀rí àgangan ẹni tó ṣe ṣẹ̀rí à wàláhì ó ti ó ti ó ti advance ju ẹni tó ṣe post science ní any university lọ tí kí ni wọ́n rí ṣẹ̀ríà ni kí ni wọ́n rí all science ni ẹni ìníkẹ́ mú o tẹ̀bá sọ̀rọ̀ òṣèlú ẹni tó ṣe ṣẹ̀ríà tẹ̀tún adẹ nìkan lẹ́lẹ̀ tó kí ni wọ́n ṣe ó ní LLB common law oníṣẹ̀ríà ni ẹmú gbogbo tí jẹ́ common law látòkè ó ti bẹ̀rẹ̀ abẹ́ ṣẹ̀ríà àwọn olùmọ̀ ní kúlù lè rò lóhùn mi nígbàtí wọ́n ròyìn Al-Qur'an Karim gbogbo ìmọ̀ minhu ìmọ̀ rẹ̀ tí kò rere bá náyà tàkì àmọ́ gbogbo jẹ́ ń minhu tó tànà jù akàn ọkàn gbọ́ díẹ̀ yìí nínú Quran ni wọláì gbogbo ní sáyẹ̀nsì wà kúlù máa kọ́ fàrọ́ jù tọ́wọ́ tí ó bá ń ọlọ́run mú gbogbo káyé yóò pé ah, ọlọ́run jẹ́ àmọ́ ojú àti báyìí lọ wọ́lá inú brown èyí tí wọ́n ń ṣe kò fi justice ń bẹ̀ democracy ìtàn pẹ̀lú ìlú ayé lónìí ìyẹn lọ́gọ́rọ̀ ìyẹn wá wà ń bẹ̀ ibi tí mò ń jẹ́ mùsùlùmí mùsùlùmí kí wọ́n má fi ẹ̀dùn ìbù kí wọ́n má fi dùn kí wọ́n má fi dùn àdúgbò wọn kí wọ́n má ìlọ́mọ adámọ̀ wa ń bá kásẹ̀mì fi ń bọ́ o ní wọ́n gba ìbọn sí tí wọ́n ha fẹ́ nìkọ̀ọ̀kan wọn o ni wọ́n ń wọ́ ọ̀tọ̀ tí wọ́n fẹ́ lọ mẹ́sì ẹ̀sẹ̀ ò lè dáyérù ọmọ adámọ̀ ni wọ́n dáyérù wọ̀láàhì òfin náà bàbúrà ọmọ adámọ̀ ni wọ́n dáyérù wọn àwọn afẹ́ ní ìdìkílẹ̀ sáwọn olóṣèlú ayélujára tí wọ́n dìkílẹ̀ pé àwọn bẹ́ẹ̀ bá yé jẹ́ ni lébí dẹ̀ ló pé náà wọ́n ń pè ẹ̀yìn tí wọ́n sọ pé wọ́n bá yé jẹ́ rìádà tó sì bá yé jẹ́ lóòótọ́ ẹni tí ó sàbùrú sí èèyàn náà yóò lọ mọ̀ kankan tó rẹwà àwọn àwọn nínú nǹkan wọn làwọn lè lọ mọ́ àwọn àdàkọ̀ ẹ̀ ọwọ́ àti Islam Christianity Islam Christianity irọ́ irọ́ kó ìjẹ́ bàbá wa irọ́ lásán ẹ̀tàn ẹ̀tàn ayé lásán in tí mo ń ká yìí tí kìí tẹnu ṣẹ̀rẹ́ ọlọ́run mo ti ń kà ẹwà báyìí yóò ṣe sọ̀rọ̀ rọ́dù mọ̀zọ́ọ̀lì ẹ̀dá gbogbo ààbò sí àtẹ̀tọ́ ẹnìkọ̀ọ̀kan padà tí wọ́n bá mọ̀ pé nǹkan nìkan àbí kọ́dà ó lè má jà pé nǹkan ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó ti kọ́ọ́lẹ̀ wọ́n ti fi ṣiṣẹ́ lórí oúnjẹ òun lọ́sàlàyé padà ẹ ti wẹ́sùn sí lẹ́sẹ̀ ẹ ti kọ nǹkan náà ń pè nǹkan kan ní petition ẹ̀sẹ̀ tí ò sẹ̀ ẹ̀sùn tí ò bàbá wa jẹ́ sàálì ọlọ́mọ jáde wọn pẹ̀lú jáde wọ́n ní ní Ògbómọ̀ṣọ́ yìí wọ́n fi kún wọn làmọ́lẹ̀ bẹ́ẹ̀ mọ́ kóòtù wọn ni wọ́n ní ẹsẹ̀ tí ò dá wọ́n ń tò inú ọ̀rọ̀ tẹ́gbìmọ̀ sábà gbọ́ lẹ́nu wọn àti kìí sọ gbọ́ọ̀tọ́ nìkan ẹsẹ̀ tí ò dá wọn máa sọ fẹ́lẹ́sẹ̀ pé wọn láti sẹ́ńdì ẹsẹ̀ yìí wọn á ní kí ló dé ó ti dá ni òun yóò tún dì mọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí pé ẹsẹ̀ ta ni ìyẹn ni pé nǹkan tí aburú tí ò ṣẹlẹ̀ ìjàmbá àbápò tí tí ò ṣẹlẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń lọ mọ́ ti tó yẹ kí wọ́n lọ mọ́ sọ́wọ́n ti di eléyìí ẹ jẹ́ ká ṣàkíyèsí ayé yìí dáadáa nínú àwọn nǹkan tó yẹ ká gbọ́ yé ni pé báwo lèyàn ó ṣe là nínú ná nígbà tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ò sí lẹ́ni tí ń ṣe sọ̀lá àti ń gbé sọ̀lá àdúgbò mọ́ ẹ̀sọ́ tẹ́nì ẹgbẹ́ fi lànà ná ẹ máa bí àwọn ọmọ ìyá wa tó kù tí wọ́n fẹ́ra wọn sí síbi ẹ̀sìn Islam pé mùsùlùmí làwọn níjọ́ tán ti bí ẹlòmíì tó ti wọ forty years kò tí ì ṣe sùjúdù rí sábà lẹ́yìn mùsùlùmí dà irú wọn ló sì pọ̀jù nílẹ̀ Yorùbá yìí oní ọ̀wà jáde èmi wá ń béèrè béèrè pé ẹ̀sọ́ ibi tó fẹ́ gbà wọ àdìjọ náà

oníjà mà pé kèfè rí dà mọ̀ mi nídà mo ń kó tó títí ọlọ́run wa sallallahu alaihi wasallam so Ibrahim Yusuf Abdulmalik Abdul Alimalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Khadija Khadija Amina Fatima tí ò ti sọ lágbòrí tí wọ́n bí tí ń kílẹ̀mù pé mùsùlùmí lòun òun ló pọ̀ jù nínú ẹ̀sìn Islam lẹ Yorùbá ìwà náà sọ́nà àjùmọ́ náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn yóò fura sí ni o àwọn tó jẹ́ pé hajarul masajida wa taraku al-jumu'ata wal jama'a mọ́sálásí wọ́n yàn lódì sọ̀látù jùmọ̀ àwọn ìwà sọ̀látù jama'a nínú àwọn olùmọ̀ òdodo òkò lórí ẹni tí ń ṣe sọ́lá tí àwọn oṣù ní òsì jẹ́rìí pé ń ṣe sọ́lá torí kò bá wọn ti sọ́lá ọ̀dọ̀mọ́ sáà sí kankan ẹnu àwọn olùmọ̀ òkò pé yóò sọ oríire á ń bè yẹn tí ò sí rárá irú ẹ̀nà tó pọ̀ lábala àwọn tí ò sí rárá àwọn tó sọ pé mo ń ṣe inú ilé mo ti kì í lọ́kùnrin subhanallah nísọ̀ láti tí a kọjú wá bá ànábì sọ̀rọ̀ sọ́là ní pé ṣé mo lè máa ti sọ̀ láti nú ilé torí kó kò sẹ́yìn tí ó máa fà mí ojúṣe ọlọ́run ní bẹ́ẹ̀ ni o lè ṣe sọ̀ láti nú ilé tó bá yẹ ìpadà ní bá ń lọ òye lọ tán bí sọ́lọ́run ní bá ń pè padà àtàkùnmá òun tó ń gbọ́ tí wọ́n bá pe àdáàn ó ní bẹ́ẹ̀ ni ó ní lá àjùlákàrọ̀ sọ ajẹ́ pé wọ́n máa lọ àtọ̀rẹ́ tí ó fọ̀ àtọ̀ òrí ọmọ lọ́bi tó ti gbọ́ àdánù wàlà ò hàbùwà kódà kọ́ fìdí wọ́ lọ wàláhì làbí kódà kọ́ fìdí wọ́ lọ so ọjà ọjà ọjà ò fíìmù pé mùsùlùmí kan lọ sí sọlá wọn àmọ̀ bẹ́ẹ̀ nìkan dìde àtẹni tó jókòó tì yóò sọ pé wọ́n lọ kírun sí wọ́n fẹ́ dé èsì àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ẹjẹ́ ìjókòó tẹ̀ ń gbọ́rọ̀ lẹ́sìn ti hajj bẹ́ẹ̀ sì kí ìṣe hajj ẹbẹ̀ lọ́rùn tí ṣẹ̀ṣẹ̀ ń darí bọ̀ yìí báwo lọ jà tí wọ́n bá pe àdán tó ń ti sí tó ń ti pé sára ẹgbẹ́ náà kì í ṣe hundred percent kò sí hundred percent mọ́ láyé tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀fìn wọn pé bó lọ jà tí wọ́n ti gbọ́ àdán ayé èyí yóò jẹ́nu àdán pàápàá jùlọ mọ́tírìbà ti ṣá ọjà alẹ́ ní Madina torí bẹ́ẹ̀ làwọn aráàlú ó nájú dáadáa wọ́n lè má lọ́rùn nílọ́ọ̀rì yáàdùn òní lọ́dún tó pọ̀ ní Saudi ọjà alẹ́ ní Madina ọjà alẹ́ ní ẹbí wọ́n léèrè tọ́látù zúrù àti asùrù mọ́gíríbà àti ìṣà ọjà alẹ́ lórílẹ̀-èdè yẹn kò sí tó lè kéré jù tó lè bọ́lọ́ yín tẹ̀lé mú lẹ́tẹ̀kẹsẹ̀ níbi mẹ́sàn lé lọ́jà alẹ́ síbẹ̀síbẹ̀ náà yóò di òkùnkùn birikiti tẹ́ bá ń wá àyàn ẹ̀ ọ̀pọ̀wọ́ ra ògiri tí wọ́n pa ogbó náà padà torí kí wọ́n pe àdáhùn tó jọra wọn pẹ̀lú bá ti ń ṣe lórílẹ̀-èdè torí sọ̀lá tó bá wọ́ èèyàn la dáadáa tí wọ́n bá mú àwọn ọ̀daràn tó bá mú one hundred ó lè jẹ́ méjì ní oúnjẹ mùsùlùmí bẹ́ẹ̀ sọ̀lá tó àwọn èèyàn pàtì ló pa káwọn èèyàn ronú tó pé kí ló kàn ní ìsìn ọ̀ràn dídá lógún mọ́tàlásí tó kún mọ́ nì mímọ́ gbọ́tọ̀ lọ́hùn tó fúyẹ́ àwọn ẹni rẹ wọn máa sọ pé udu rún ilà láyẹ pèpè sójú ọ̀nà náà tí ayé bá burú tán kọjá bó yẹ kọjá àfaradà tẹ bá ń béèrè pé kí ni solution àwọn ní àdáwà ẹ má fi pípé àwọn ìsójú ọ̀nà ọlọ́run àkàlẹ̀ kò sí nǹkan mi ìtẹ̀lẹ̀ ẹ máa wọ́nà bẹ́ẹ̀ sì jèrè ọkàn àwọn èèyàn bẹ́ẹ̀ sì wín ní ọkàn bẹ́ẹ̀ sì rí ọkàn wọn tí ọ̀rọ̀ ọlọ́run ọba lè fà lẹ́sẹ̀kẹsẹ̀ bí báwo bí ẹ̀ bá gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ní àwọn èèyàn tó jẹ́ ní ọlọ́run gan ara ọ̀wárìrì ó mú wọn nígbà tó ń gbọ́rọ̀ ọlọ́run ọ̀wárìrì èèyàn máa fìlẹ̀ lára o táwọn ọmọ gbọ̀n wọ̀láhì làbí tó ní ó sì máa bọ́ lójú bẹ̀bọ̀tẹ́ léyìn kò síbẹ̀ ti sọ̀rọ̀ ọlọ́run tó lábọ̀ nídọ̀la kò ní mú bẹ́ẹ̀ lómi o ẹ fi dúkìá yín fà á ta ní fi dúkìá fáyìn sójú ọ̀nà ọlọ́run lónìí ẹjọ́ ọ̀dà kọ́ máa bá wà jẹ́ ọ̀dà ká máa ti ń fíìlì tàbá sànú ẹ̀ yóò lè bá wa rìn ìyẹn mẹ́lẹ̀ orin tẹ́lẹ̀ ọ̀nà pọ̀ sí àti fáyọ̀ sí bí ọ̀nà náà in tí mo ti sọ yìí náà alukuraanu la gbọ́ ẹ̀kalẹ̀ ó tún sọ̀rọ̀ lẹ́yìn zaka àbí ìpín àwọn táwọn fi dúkìá fà kí wọ́n lè sí lọ́hùn kí wọ́n lè jìnà sí pálapàla tó kò nínú ìpín táwọn fún zaka tún alukuraanu kò ní kò àwọn olùmọ̀gá kan ò sọ pé ìpín ti àlìmọ̀ aláfọ́ ti kù lóòbù mú pé ó ti wá kò nínú zaka kò sí kò sí ìpín wọn sì ń bẹ tí irú àwọn èèyàn lẹ́ńbẹ́ máa ń bẹ ń sàkáàní wa tààlí kùlùkùlù fi fa ọkàn pẹ̀lú dúkìá yẹn làwọn ẹ̀kan wá ṣe tọmọ mùsùlùmí òfin jọmọ mùsùlùmí kan ti dààmú bó àtẹlẹgbẹ àtẹlẹsìkẹsì àtòrísìírísì nǹkan táwọn èèyàn yà nínú ẹgbẹ́ awo ẹgbẹ́ òkùnkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ yí pé nǹkan kan ni wọ́n ń lò tó fi fà wọ́n ẹ̀lẹ̀ ń rò pé dán ni ibẹ̀ lẹ́lòmí ti ń jẹ́ ẹlòmí ò sì fi kílà fún yí pé à ẹlòmí ò wọ́n kọ fún fóun ti dóòtọ́ mọ́ wọn bọ̀tí ibẹ̀ ń lò ti jẹ́ wọn a sì ní mùsùlùmí tó lè bọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ ìpẹ́ oúnjẹ àárọ̀ àtàlẹ́ a ní mùsùlùmí ẹyọ kan gbogbo fún ọ̀sọ́ kan gbà wọn tó lè dáná wọn àárọ̀ alẹ́ títí dìgbà bá mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ jẹ́ lọ nínú owó halal ẹlòmí lè bọ́ pé bílù bá ń dàrú báyìí àwọn èèyàn yẹn gbọ́dọ̀ contribute pẹ̀lú kẹ́bí wọ́n ní ìtọ́lùmọ̀ ní òtayọ̀ àdáwà pẹ̀lú òdodo ìtẹ́lòmí ní ni dúkìá wọ̀lọ́hìnrà àbíyàn tó fi pé àwọn èèyàn ìjọba kan jọ ní ìrọ́lọ́sànwó onẹ́kò gbogbo àwọn ọmọ tẹ́sì ohun àwọn asọ̀rọ̀ sí 300 million oníjẹ̀zá ọ̀dọ́ ọ̀kọ̀ ìrọ̀ tó tí ò bá sanwó ohun ẹlòmíì tó sanwó wáìkì ọmọ kan ó lè jẹ́ àbáláwo lọ́mọ náà bá dorí bá ànígbà tó ń dààmú lórí owó wáìkì ni owó onẹ́kò ni owó onẹ́kò nìkan tèbí ẹni tẹ́ ní kó mọ́sùn mọ́mọ́ tẹ́lẹ́ òun ló san náà àìmọye mílíọ̀nù irú ẹ̀ tíjọba ti ṣe nǹkan kan tó bẹ́sẹ̀ mu mo máa ń fẹ́ǹsì ẹ̀ mo ní jẹ̀zá òun lọ ọ̀fẹ́yọ̀ yorùbá ní yìnyínkẹ́ni lè sè mí àní sọ pé gbogbo ẹ̀ náà níjọba ò dáa ìjọba náà tún sèmi inú ìjọba táà ń bú yìí kódà wàláì àti ìjọba president ìjọba táwọn yẹn ń bú yìí wàláì ó sèmi tí ẹgbẹ́ aráàlú náà ló gbé gbàgbọ́ bíi ó ní aburú tí ń bẹ ń sàlẹ̀ ìgbà pọ̀ ju tòkè lọ kílẹ̀ rí mo sọ bẹ́ẹ̀ èèyàn tí ń bẹ ń sàlẹ̀ pọ̀ ju àti ń bẹ lókè lọ tọ́lá tẹ aburú kọ̀ọ̀kan ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ẹ sọ iye mílíọ̀nù tán ti jọba lé lórí èèyàn táwọn mélòó ló ń ṣèjọba lókè tó aburú tààrà ló pọ̀ jù aburú àwọn tá ń bẹ lábẹ́ tọ́lá àwọn tàbẹ́ fún alẹ́lẹ́kàn alábẹ́ fún ọní vote àwọn alágbọ̀jù wọ́n ní èèyàn kan 5 million lórí gbàtà bá ń sọ̀rọ̀ pé gbóòdó ti wọlé ẹnì kejì orí 3 million so bó bá jẹ́pá burú náà ni a bá dálé wa lọ́wọ́ àjẹ́pá burú tiwa náà ló pọ̀ jù ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tó kàn fẹ́ fi eléyìí tó lẹ́nu ni bóò lè yóò ṣe là níbi iná ẹni tó fi ọmọ àtayà ẹlẹ̀ yàásùnà lọ́ọ̀hà pé kí wọ́n máa ṣe ẹlọ́run wà tìrùkú náà máa áwùjábà lọ́ọ̀ kí wọ́n fi tọ́lọ́run bá ti lọ́rùn yàn kalẹ̀ ẹ̀yin bàbá bàbá èèyàn mélòó ní ìyàwó yìí ti ń ṣe sọ́lá nínú lẹ́sìn Islam èèyàn mélòó lọ́mọ yín ti ń ṣe sọ́lá mílíọ̀nù ọ̀nà ọ̀sùn ní òsínú Islam mọ́ ọ̀jọ̀gbọ́n kan ní tá a bá tẹ àwọn abú bàbá bàbá àti ẹ̀mí bú wọn tá a bá wọn sọ̀rọ̀ tá a sọ pé wọ́n ṣe wọ́n ṣe alá wọ́n jókòó tètè rẹ kọjá àlà wọ́n ní táwọn màmá màmá burú jù bẹ́ẹ̀ lọ wọ́n ló burú jù bẹ́ẹ̀ lọ bóò làwọn bàbá àbá ti lè gúùdù tó láyé kí ò jẹ́ pé ti màmá lọ mọ́ gbájú bóò làwọn ti lè gúùdù tó kò wọ́pọ̀ ibè tí àwọn màmá máa ń ti kí ìsára nìyẹn kí wọ́n má padà wọn ọmọ kí wọ́n má pa wọn ọmọ rún kí wọ́n má bà tí wọ́n jẹ́ níbi ìfẹ́ àtìkẹ́ ó hàn gbangba gbangba wípé bàbá àtìyá ènìyàn yọ̀ náà yọ̀ǹda àwọn ọmọ pé ibi tẹ́ bá rí ẹmọ bá lọ ní ẹ̀bá àmọ́ rìn lọ bí ó sì gbọ́dọ̀ jẹ́ pé network service àti connection ó ń bẹ pẹ̀lú àwọn òbí mi kan jọmọ rí wọ́n jókòó lórí pé ọmọ mi ti wọ yúni lọ́rùn ó láwọn bí ń sọ ọmọ ẹ̀ a máa rí a máa déyàn bíyàn mẹ́wàá ní ọgọ́rùn-ún ó sì lè mọ́tò bẹ́ẹ̀ ẹ máa bá ń kí ìfọmọ yìí o dákùn tí kò dọmọ ẹlẹ́gbẹ́kẹ́gbẹ́ o àwọn náà tún máa òbí bí wọ́n máa bẹ ọmọ ẹ̀ tómi wọ́n máa bọ́ lójú ẹ̀ láìjẹ́pọ̀ ọmọ ẹ̀ sì dáràn dákun mọ́ kó bá mi o torí ó ti pé tó bá a dé eh, ìwé kíkà ní ìsìn ó ti di bí ó gba ayé worldwide àìsọpẹ́ ẹ̀mọ́ kàwé dákun mo fọlọ́n bẹ̀ ọ́ òyì dáràn àmọ́ rí márùn-ún ọgọ́rùn-ún àmọ́ àwọn ọmọ mi subhanallah wàlà hawla wàlà quwwata illa billah ọmọ tí ò sí parí tí ò sì sí ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ kankan kò sọ pé òun kò àwọn kan ò lè sọ pé ìjọba ẹ̀ ní ń ṣe ó ní mọ́m ìtọ́lọ̀ ń sèlú Corolla oní ọba ń jó olè gbèjò náà gé lórí sí ayọ̀nu èèyàn lè máa kàwé kó máa ṣiṣẹ́ ìyẹn kọ́ ni ẹ̀ síta kò iṣẹ́ kí ní ṣe lámà lábẹ́mọ̀ lábẹ́rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn òbí tọ́jọ́kùnrin èyí ma máa kàwé lọ́wọ́ ó lè máa kọ́ṣẹ́ lọ́wọ́ kó tún máa ṣiṣẹ́ tó jẹ́ halal kó sì dọ́lọ́rọ̀ èèyàn ó lè wà ní primary school kó jọ lọ́rọ̀ èèyàn lè jogún kó jọ lọ́rọ̀ ọlọ́pàá kan jẹ 10 million nínú ogun bàbẹ́ ẹ̀ nígbàtán pé gútán ẹni tó mà dáadáa ló sọ̀rọ̀ ẹ̀ fún mi ó ní nígbà tí wọ́n débi sí checkpoint

ẹni sọ̀rọ̀ yẹn dá lójú gan-an ló sọ fún mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lè jogún kó ti lówó kan kan lárúbáwá ó ní ìyá kan ọmọ kan nínú àwọn ọmọ ẹ̀kẹ́ ọmọ ó jogún ìgbà yẹn sì ní naira tọ̀dọ̀ ń bí ó ni ó wọ̀n pé ló èèyàn lè wà ní primary one kó jẹrú ogún yẹn tí ó wáyé pé ọ̀nà tọ́lọ̀ ń gbà sọ pé kó rí ọ̀nà ọ̀là nìyẹn ọ̀dà ń sọ̀rọ̀ nípa ìparun táwọn èèyàn ń pè lọ́là tọ́pọ̀lọpọ̀ bí ò fẹ́ wẹ́yìn ẹ̀wò mọ́ tọ́pọ̀lọpọ̀ ọmọ ẹlẹ́sìn Islam sínú sùnmí bí fọ́ọ̀lù sínú ẹ̀ pé èèyàn kan ọba àfayé lẹ̀ ń sàfihàn tẹ́nìkan ọba àbàjẹ́ kí ní oúnjẹ ti dùn tọ̀wáàfù làwọn èèyàn ń ṣe jọ kan mo wà ní kaaba wọláhì tí òyìnbó kan gbé bọ́ọ̀sì ẹ̀ sókè tá a máa so mọ́nú nígbà tó wọn ní wọ́sọ tó ní ṣòkòtò àbí tó lápò ọkùnrin àgbàlagbà ó sì ń sun omi sì ń dà lójú ẹ̀ wàràwàrà wọ́n rẹ̀ wọ́n rẹ̀ pọ́ọ̀sì dọ́là rẹ̀ gbogbo owó títì lẹ́bẹ̀ẹ́ ó sì sọkún ní haram èèyàn ń ṣe tàwáàfù wá ṣèbáàdà ní haram ó ń bomi lójú ẹ ní ẹni tó yọ owó yẹn ò tí ì lòun náà wá tó wá fi tọ̀ wá fàárù mọ́ jẹ irú eléyìí là ń sọ ọ̀nà ẹ̀wọ̀ ọ̀nà àbàjẹ́ táwọn èèyàn ń gbà tó ń pè lọ́nà ọ̀la tọ́pọ̀lọpọ̀ òbí ò fẹ́ sí ìwádìí mọ́ ní sáàtì máa mú wá sáàtì máa mú wá ó máa kó sì tó dàbẹ́ yẹn a ń mọ́nítọ̀ ọmọ yẹn láti kékeré o à ń mọ́nítọ̀ múfúmẹ́ntì wọn o a á pàkíyèsí o à á bẹ̀ lọ́hùn ọ̀kan náà àbá mi tó ti lọ sí àmọ̀ rẹ̀ mọ̀ lọ wọn ló ti tó bá ṣe gbogbo yìí tọ́rọ̀ wá kù síbi kádàrá yọ àmọ̀ ìlẹ́kùn níbẹ̀ lọ́hùn ni o torí gbogbo ìgbìyànjú náà kọ́ ló tún túmọ̀ sí pé ọtọmátìkì ọmọ ẹ gbọ́dọ̀ fún wọn àdúrà mímọ ẹbẹ lọ́hùn gan-an làkọ́kọ́ tó mọ̀ sí lékè náà ló tún mọ̀ rí kẹ́yìn ọlọ́run fún bá wa nígbèsà ayé wa rọ̀bánà àti nàbì júnìyà hasana ọ̀fìlà àtọ̀tí hasana ọ̀kẹ́nà àdábà náà allahumma ayin aladikiri kọ̀ṣọ́kẹ̀ àdékiri ìlú àdáfik اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم وصلى الله تعالى وسلم